èmi gangan gangan nìkan lélẹ̀ ti ṣẹlẹ̀ bíi oṣù kan sẹ́yìn bíi ọ̀sẹ̀ mẹ́ta sóṣù kan sẹ́yìn àwọn ọmọbìnrin méjì ni wọ́n bá níbi tí wọ́n ti ń bára wọn ṣe ìṣekúṣe lẹ́yìn lẹ́yìn ìkùlé ilé wọn ní ará ilé wọn míì ló bá ka wọn mọ́bẹ̀ ìyẹn bá pariwo sá pé kí lélẹ̀ kí ni rọ́bìṣì yìí ìgbà tó bá fẹ́ na àwọn ọmọ yẹn mo ní ẹ má nà wọ́n ẹ ní jẹ́ ẹ bi wọ́n léèrè mo ní náà bàbá kan ẹbí ọmọ mẹ́rin àtìyá kan yàrá kan lẹ́jọ́ ń sùn ẹ máa rò pé àwọn ọmọ yẹn ti sùn tó bá dòru ẹ máa ṣeré gèlè àwọn ọmọ tó yẹ pé wọn ò sùn ẹ máa tó bá fẹ́ ṣeré gèlè ẹ máa pa Bísí Àjọkẹ́ Adé Tájù sáwọn ọmọ yẹn máa dá yín lò àwọn ọmọ yẹn kàn máa gbọ́ oríṣiríṣi ohun àti bẹ́ẹ̀dì tó ń dún a máa rò pé ìsí wọn mi wà sẹ́dùn wa ti máa ń dún ní ìtòdà yìí wọ́n jẹ́ pé nǹkan tí ó dà nìyà nǹkan tó ń dùn mọ́ wọn nìyẹn káwa náà sí irú nǹkan báyìí ṣé à ń fi àyè sílẹ̀ fún àwọn ọmọ wa láti mọ̀ yìí pé ihun tí ò da ò da hmm. àbí à ń jẹ́ ẹlòmíì bó ṣe sọ lẹ́ẹ̀kan eegun ajá ó sàn jùlọ níbi ìkanra hmm. ẹlòmíì ọmọ ẹ tọ́mọ ìbáṣekè mọ́mì kí ló dé ọkọ mi ò mọ̀ ọ̀yá mi ò ẹlòmíì tó bá gbọ́ pé ọ̀n mọ́tò dáàbì wọn báyìí ọmọ asálù ẹlòmíì tó bá ti ń gbọ́ sí àwọn ará nọmba one tó ti ń kí dáàbì wọn ni wọ́n ti mọ̀ máa dáàbì wọn máa fẹ́ẹ̀ wọ́n wọn ò ní ọ̀hún lè bá òbí wọn sọ̀rọ̀ torí náà tí ará àta tó bá wá ṣe nǹkan fún wọn báwo lọ ìfẹ́ sọ ẹlòmíì cousin ni ẹ̀ ní àwọn cousin cousin àwọn nephew àwọn uncle àwọn tep àwọn ló máa wá tó bá rí àwọn ọkùnrin tó bá tá bá ṣe ẹ̀yin ọkùnrin tẹ̀ ń wà nílé ẹ̀yin náà mọ̀ tá bá béèrè lọ́wọ́ yín pé ta lẹni tó kọ́kọ́ bá yín lájọṣepọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń jẹ́ pé ẹni tó dàgbà ju ọmọkùnrin lọ ló máa ń ṣerú nǹkan báyẹn fún wọn nítorí wípé àwọn àgbàlagbà yẹn ló máa fa ojú àwọn ọmọkùnrin kékeré ìmúra wípé àwọn bá mi ṣerú nǹkan báyìí àfọwọ́pamí lára nǹkan tó dáa ni ọmọkùnrin kékeré kan dẹ̀rẹ́ kò rí gẹ́gẹ́ bí nǹkan tó dáa in fact gẹ́gẹ́ bí ọmọkùnrin ọpọlọ ẹ̀ jí pé àrẹwà ni àǹtí mo dẹ̀ nífẹ̀ẹ́ àti ìgbà míì gan máa ń bá wọn ṣeré pé ìyàwó mi ni o ọkọ mi kékeré o ṣorí ọmọ orúkọ báyẹn tó máa ń ṣẹlẹ̀ dáadáa ìgbà míì àgbàlagbà obìnrin yẹn ló máa wá pè pé wá wá gba tí ọkùnrin kan sọ fún mi sínétọ̀ ni bàbá yẹn lọ ṣe fi ìfọ̀rọ̀wánilẹ́nu ní ọ̀dọ̀ wọn ni àwa ń sọ̀rọ̀ child molestation náà ni à ń sọ lójú bàbá yẹn wá sọ pé à kí ni ìsìn wọn àti kẹ́kọ̀ọ́ ṣẹ̀ṣẹ̀ dáyé pé òun bóun ṣe jẹ́ sínétọ̀ yìí ni pé wọ́n molest òun gbà tóun wà kékeré pé ọ̀rẹ́ ìyá òun lẹni tó kọ́kọ́ bóun lájọṣepọ̀ pé òun wà ní thirteen years old nígbà náà ó ní pé nígbà yẹn ìyá òun máa ń ràn òun lọ pé kóun lọ gba owó àjọ wá ní ọ̀dọ̀ kó dẹ̀ máa ń pè mí ọkọ mi àdìsá àdìsá kékeré ọkọ mi bó ṣe máa ń sa òun gbà yẹn nìyẹn ó náà bá ní kóun lọ gba owó àjọ wa lọ́dún náà lọ olójò bá ń rọ̀ ó nígbà tóun débẹ̀ ló bá po tí fóun lọ tún mílíkì sí ló kí pọ̀pọ̀pọ̀ lóra bẹ́ẹ̀ ló bá ní àdìsá wá sí bí hmm. ó ní wákàkà tọ́mọ ó ti wá ọmọ bẹ́ẹ̀dì ọmọkùnrin ọmọ thirty years old tí tí kò tí mọ bí ara ẹ̀ ṣe lè ṣe kó lè control ara ẹ̀ ẹgbọ́n yìí dẹ̀ fine ó lè pe ah alágbájá ló fọwọ́ pa mí lára nǹkan tó dáre nǹkan tó da ni kíní ìnà lọ́lọ́ kan wọ́n gbé báìbù sẹ́nu bó ṣe bẹ̀rẹ̀ sí ní bá àǹtí sùn nìyẹn ó ní kí n worú nǹkan báyìí ó ló ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ yẹn ni wípé kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ hmm. ẹ̀yin tẹ̀ ń ròyìn pé kò lè ṣẹlẹ̀ sí mi kò ń ṣẹlẹ̀ nàìjíríà kò ń ṣẹlẹ̀ láwùjọ mi ẹ jẹ́ kí n fi àsìkò yìí sọ fún yín pé ó ń ṣẹlẹ̀ ẹ láti láàkíyèsí